àwọn yorùbá bọ̀ wọ́n ní àtàrí àjànàkú kì í ṣe ẹrù ọmọdé léyìí tó túmọ̀ sí pé kéèyàn bá sùn kó dẹ̀ jí kì í ṣe nípa agbára ẹ̀ kì í dẹ̀ ṣe ẹrù ọmọdé kì í ṣe pé bóyá ìwọ fúnra ẹ̀ gangan gangan ló máa jókòó tí wàá sọ pé ó dá ohun tí mo fẹ́ sùn yìí o mo fẹ́ jí ní aago báyìí àbí mo máa jí lọ́nà báyìí àbí nígbà báyìí àbí bí jíjí mi ṣe máa rí rèé rárá ọwọ́ adẹ́dà ní ìkànnì yẹn wà ẹrù ọmọdé kọ́ ẹ wo eléyìí ni mo fi kí yín káàbọ̀ sí orí ètò ojúmọ́ ire ní àárọ̀ yìí mo dẹ̀ ń bá yín dúpẹ́ èmi náà ń bára mi dúpẹ́ mò ń bá Kíyẹmí dúpẹ́ pé a sùn lánàá a jí yìí kò ń ṣe pé bóyá wọ́n já ilẹ̀kùn àbí wọ́n fọ́ ọmọ wa lórí kò dẹ̀ ṣe ń pé bóyá wọ́n fa èèyàn kan dìgbàdìgbà ìwọ ṣáà gbé lórí gbé lórí jẹ́ kèmí fà lẹ́sẹ̀ kò ṣẹlẹ̀ sí yín kò ṣẹlẹ̀ sáwà náà táwa ń bí kò ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó wà ní ilé agodo pẹ̀lú wa lẹ́ni la fi ń sọ wípé ọlọ́run olódùmarè kábíyèsí o ìbà ọlọ́run ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wò wá ní gbogbo ògbà nítorí táwa bá wà ń bí tí ò bá sẹ́ni tó ń wò wá gbọ́ gbogbo yín pé wá ẹ̀yàn kan tẹ̀ sọ fún mi lẹ́nìí pé fíìmù yìí mo wò tí tàbí ẹ̀rùn ojúmọ́ re ni mo wò títí títí títí títí títí títí tí mo fi sùn láago aago méjì òru lánàá òun lorun ti wá ń kùn mí láàárọ̀ ẹ̀rọ ní ẹ bínú ó lóun òun kàn ní kóun jókòó kóun wo díẹ̀ kóun wo díẹ̀ sí kóun wo díẹ̀ sí kóun wo díẹ̀ sí àgbà tó wo gbogbo ẹ̀ tán adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun Anna Adéníkẹ́ Babátúndé tí gbogbo yín mọ̀ sí honey fingers òun ló wà lórí ètò lẹ́nìí pẹ̀lú tèmi àtàtà finance bọ́ọ̀bọ̀ <laughs> ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà hmm. kódà ìbà ṣẹ̀dá ìbà kínní tí wọ́n gbé kókè níbìkan hmm. èyí tí ò farabalẹ̀ a ní àwọn kí n káàbọ̀ sórí ojúmọ́ re ojúmọ́ àtàtà lẹ́yìn tó mọ́ tèmi àti yín tẹrú tọmọdé ẹ̀ tọmọdé àtàgbà àtẹrú àti onílé àtàlejò àtọ́ba àti gbogbo pátá òun náà la kí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ránṣẹ́ sí wa la dúpẹ́ pé ẹ fi ránṣẹ́ o torí àwọn jíṣẹ́ wọ́n jíṣẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ fi ránṣẹ́ ẹ ń wà lórí. ẹ ṣeun ẹ ṣeun o a tún ti dé sórí ètò bá a ṣe ń dé lójoojúmọ́ ẹ anna ti dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ hmm. ọlọ́run à ah, èmi tiẹ̀ wá dúpẹ́ tèmi lọ́nà àrà ọ̀tọ̀ o hmm. nítorí gbà ẹ kí wọ́n pe tébàlù náà làwọn àgbẹ̀lá ìjọba àná ló já bọ́ǹkẹjà. Ah, ẹ tó já bọ́ǹkẹjà. wọ́n bá máa dínrun ni onírun mú un dín mú un wọ ẹlikọ́pítà tó ń já wá fi wọ ìlẹ́lẹ́gbẹ́ ah, àwọn ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí wípé ẹ̀mí èèyàn kan kò má bá a lọ alójúmọ́ ire tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ tòní omi ń bẹ nínú àmù tá bu omi ọgbọ́n tá a jọ lónìí kí nìkan tá a fẹ́ sọ nípa ẹ̀ lónìí ó máa kọ́ mi lọ́gbọ́n ó máa kẹ́yìn náà lọ́gbọ́n àwa náà dẹ̀ máa dárayá lórí ẹ̀ à ń padà bọ̀ ká dókè náà ná tá a bá dé ojúmọ́ rí òmò tẹ̀síwájú. ìbàdàn ni mo wà ó ìbàdàn ni mo wà ó ìbàdàn ni mo wà ó ìbàdàn ni mo wà ó tẹ wá ń dẹ́kù tẹ́ bà mí nílé ìbàdàn ni mo wà ó. ó yẹ kẹ́ ẹ ti káskóòpù iṣẹ́ yẹn ibi tá a máa gbà yọ sí yín lónìí lórí ètò ojúmọ́ ire bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa ẹ mọ̀ káàbọ̀ mm. àti ìrìn jìnnà àṣẹ ìbẹ̀rẹ̀ náà ni aago mẹ́jọ àárọ̀ kùtùkùtù báyìí làwọn ń bẹ̀rẹ̀ látọjọ́ ajé títí dọjọ́ Jímọ̀ tá a jọ máa gbádùn ara wa máa fún yín jẹ fún mm. yín jẹ fún yín jẹ ẹ̀yin náà máa kó wa jẹ kó wa jẹ <laughs> kó wa jẹ àjọ máa gbádùn ẹ̀ lóní pàrí pàṣù àti bẹ̀rẹ̀ náà nìyẹn òní a máa dé Ìbàdàn wò mm. gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀ ńlẹ́ o mm. Ìbàdàn mẹ́sì ọgọ́ Ìbàdàn lé Olúyọ̀lé wọ́n níbi tó lè ti ń jàre olóhùn wọ́n náà ṣe gbé rẹ̀ o. <laughs> ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn. Ah ibi tọ́lọ́pàá ó bọ̀wọ́ mi. ẹjọ́ tá a jọ máa tò lónìí ẹ àjọ a máa jọ padà sẹ́yìn díẹ̀ kájọ wò bàtà pé Ìbàdàn kí ni kí ni happen báwo ni a ṣe bẹ̀rẹ̀ Ìbàdàn àwọn ìtàn kan ìtàn kan tẹ́yìn ò mọ̀ nípa ìbànújẹ́ pé àwa àtiraka ah, hmm. anna try ó ṣe ń gòkè báyìí ó ṣà ń fa pé oh. action pọ̀ a ní <laughs> gbogbo àwọn ibi táwa rìn dé láti lọ bá yín wá gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ìlú Ìbàdàn òun la fẹ́ yànnàná fún yín lórí ètò lónìí àmọ́ ká tó wọnú gbẹ̀yẹn mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wà wọ́n try wọ́n try wọ́n gbìyànjú wọ́n ṣe fún wa ní lẹ́tà wọ́n ṣe eh. fún wa ní comment eh. wọ́n fún wa ah eh. ẹ̀ wọ́n wò ó báyìí pé ó kú kọ́ ẹ̀ wọ́n jẹ́ káyọ̀ sí ma push mi ó sì máa ti. àwọn ọkọ sọ fún mi láàárọ̀ ìpè ṣé ẹlẹ́yìn àti boyfriend yìí yẹn mo ní <laughs> mo ní fineness ọmọ ní ẹ bọ̀bọ̀ yẹn náà ah, ní fineness wàhálà mi pọ̀ ó ní tìwé tí mo ṣe máa ń pè fine ó tún pè fún mi fine ẹ̀ mo ní àbàṣe kan báyìí o ṣé ẹni inú wa máa ń dùn tí àwọn èèyàn ó oh, da ká ọ ní yiniyini kẹ́ni ó ṣe mí gbogbo bẹ́ẹ̀ ṣe ń yìn wá òun ló jẹ́ káwa náà tún máa gbìyànjú sí pé rárá sẹ̀ alẹ́ àwọn èèyàn ẹlòmíà tún sọ pé nǹkan báyìí mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀. ìyẹn dẹ̀ wá ṣe kókó. ìyẹn ṣe kókó. torí ibi tí ayé gbà kọjú sí ìyẹn mm. ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ẹlẹ́nu mm. ibi táyé ibi tó kọ sí ó kọ wájú sẹ́nìkan ó kẹ́yìn sẹ́lòmíì bí ìlú gangan ni mm. a nílò àti máa kọ́ ọgbọ́n lára ara wa ká máa kọ́gbọ́n nípa gbogbo nǹkan tó ní kálukú wa bá ń go through àbí báwo ni wọ́n ti máa ń sọ mm. gbogbo àwọn nǹkan tá a bá ń là kọjá gbogbo mm. ẹ̀ pátá ló yẹ ká máa fojú sí ká máa mójútó lórí ètò yìí àwọn nǹkan táyìn bá rò pé ẹ fẹ́ káwọn èèyàn bá yín dá sí náà ẹ lè fi lọ̀ wá mm. tẹ́ ẹ bá ti fi lọ̀ wá àwa máa sọ lórí afẹ́fẹ́ bàbá ti sọ lórí afẹ́fẹ́ ó dá mi lójú pé àwọn olóye èèyàn àwọn oníṣẹ́ǹsì èèyàn àwọn hmm. ọlọ́gbọ́n èèyàn hmm. wọ́n pọ̀ tí wọ́n ń gbọ́ wa hmm. tó jẹ́ pé àwọn náà bá wa dá sí pé irọ́ o bó ṣe yẹ kó lọ rí i ibi ìlóye ó gbà àmọ́ tòní Ìbàdàn ni. bẹ́ẹ̀ni Ìbàdàn straight up. àwọn pé Iléṣà Ìjẹ̀ṣà lélẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìṣáná. ilé ẹ̀rọ wa ti múná roko. ilé ah. orídìí ilé mi ẹ wá ní kí la wá lọ Ìbàdàn ẹ ní kí la wá lọ Ìbàdàn ah. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá dé Ìbàdàn rí iṣẹ́ ẹ̀ gbowó Ìbàdàn eh. kí lè jókòó. Eh. <laughs> kú sí sí à kí ló jẹ lánàá ẹran síkì ẹran kìsìn <laughs> ẹran kìsìn la jẹ lánàá bí kìsìkìsì òun jẹ kò ń ṣe kò ń ṣẹyìn lẹ́yìn finance ẹni olówó sí ẹran síkì mo mọ̀ tẹ́yìn Ìbàdàn mọ̀ ń sọ ẹ ẹ kí ni so ìbàdàn kí ni so kí lẹ́yìn fi jókòó kú sí sí à kí lẹ́yìn jẹ́ ládàn sí kí ibo lẹ̀ ń lọ sàlẹ̀ ibo lẹ̀ ti ń bọ̀ staff corner kí ni so so so. babe you ras gan babe you ras gan babe you ras gan. yọ nǹkan kan wà tó máa ń pa mí lẹ́rìn lọ́rọ̀ ìbàdàn téèyàn bá dé àdúgbò ìbàdàn hmm. àkọ́kọ́ láyé ìgbà tá a máa ń wọ mọ́tò ní ìwòrò ní ọgbà kan tá a ti ń wọ mọ́tò gbẹ̀ ìyá kan tó ń jẹ́ ń bẹ̀ ìyàpò yóò ni wọ́n kọ́ ah. sórí ìpínlẹ̀ báyìí ìwọ́n ti dáadáa. tẹ́ ẹ bá ti jókòó ń bọ́ sọ àwọn ọkọ̀ tó ń jẹ mọ́ ọ̀rọ̀ sí ìdákùn á. tẹ́ ẹ bá ti jókòó ah. inú ọkọ̀ báyìí bá ti ah. jókòó inú ọkọ̀ wá wá rí àwọn bàbá àtàwọn ìyá yẹn á kó singlet wá báyìí hmm. tó bá rà á ó mọ̀ máa ní hmm. problem. èmi kọ̀ Ah. ẹjọ ẹ má bínú Ìbàdàn ẹ dákun ẹ má bínú sáfì ṣe ni kẹ́ ẹ máa bú yẹn ni. ó sùn à ó sùn à ẹ dákun ìrà wàláì kò yẹ kó làjà lọ àbà àwọn ilé ògbèjà wa ni. Ah, gbẹ̀yìn bá ah, bọ́dà wọ́n sì ti dúró tì í látẹ̀kan o hmm. ó fẹ́ ta mí fún mi hmm. mo wá ra recharge card báwo ló ṣe papọ̀ báwo ló ṣe papọ̀ ẹ mọ̀dà mo ti dúró tì láti ẹ̀kan ẹ dákun. sáwà ní bèbí náà rà ní sáwà ní bèbí náà rà ní <laughs> ṣé ìwọ mòye tó wà lọ́wọ́ mi ni ó dá ẹ jẹ́ ká kú bẹ́ẹ̀ láti pé àwọn ará àbàdàn kò síbi tí wọ́n dé àwọn ẹnu yìí ni wọ́n ní ẹnu wọ́n bẹ́ẹ̀ ni ẹlòmíín wà tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ àwọn tó bá wà láyìíká kọ́kọ́ béèrè lọ́wọ́ wá wá ọmọ ìbàdàn ni ẹ bá ní ọmọ ìbàdàn ah, ah, ah, ẹ sọ máa lè ẹ sọ máa lè tẹ bá ń gbọ́ àwọn tó mọ èsì ọ̀rọ̀ ìbàdàn ni mèsì ọ̀gọ̀ wọ́n mèsì ọ̀rọ̀ ibi tí ibi tí ó tún wá lè yàyàn lẹ́nu lé ni pé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tó ń lé tìrú kànga tínú rẹ̀ ń dùn pọ̀ ń sọ̀ ah! wọ́n kọ́kọ́ mọ̀ wù ọ́ ibi tí yóò ti jẹ lórí rẹ̀ ní ah, ọ́ <laughs> ibi tí yóò ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ ọ́ ah, Ìbàdàn ó jà ẹ láti ìtàn Ìbàdàn báwo ni Ìbàdàn gan ṣe báwo ló ṣe ṣẹyọ láti nílẹ̀ Yorùbá. nínú ìtàn tèmi kà hmm. mo rí i pé Ìbàdàn kì í ṣe ìlú kan táwọn èèyàn tí ó ní ìṣẹ̀dálẹ̀ kan báyìí pé ibi làwọn èèyàn kan náà ti bí wọn sí tí wọ́n dàgbà sí ìtàn jẹ́ kó yé wa wípé àwọn èèyàn wá sí ìbàdàn ìbàdàn dàbí settlement hmm, níbi hmm. táwọn jagunjagun tí wọ́n ti pàdé wọ́n ń jagun kan gbà yẹn ni àwọn tá a bá lọ tá a bá bọ̀ á sọ̀rọ̀ pa ogun tí wọ́n jà tó jẹ́ káwọn èèyàn wá bẹ̀ ń gbà yẹn àwọn ará àjẹ̀bú àwọn ará ilé Ifẹ̀ àwọn ọmọ ogun Ọ̀yọ́ gbogbo àwọn ìlú ilẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ inú Ìbàdàn yẹn ni wọ́n ti ń pàdé kó tó di pé wọ́n lọ bẹ̀rẹ̀ ogun àbí tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ja àwọn ogun yẹn ibẹ̀ ló jẹ́ kí Ìbàdàn bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ lọ ah bẹ́ẹ̀ bá sì wo ẹ mọ̀ pé lọ́wọ́ tá a wà ìbáyẹn sìn lórílẹ̀‐èdè Ìbàdàn fẹ́ẹ̀ jẹ́ ìlú kan tó fẹ́ẹ̀ tóbi jù káàkiri lórílẹ̀‐èdè adúláwọ̀ bẹ́ẹ̀ ó wá yà mí lẹ́nu pé ṣé bẹ́ẹ̀ lọ́mọ ogun tó kóra wọn jọ sínú Ìbàdàn síbẹ̀ wọ́n ti pọ̀ tó ń gbà náà. ẹ ọ ń pọ̀ nítorí pé kò àpè àwọn aráàlú Ifẹ̀ tán wá báyìí àwọn yẹn wọn nílùú tiwọn odindi ìlú kan Ọ̀yọ́ odindi ìlú kan Ìjẹ̀bú odindi ìlú kan àmẹ́ẹ̀ta wá pàdé lójú kan ṣé wọn wà ní pọ̀ ni. Hmm. tó bá ti ja ogun tí wọ́n ti ṣẹ́ ogun tán ìlú Ìbàdàn náà máa ń darí sí gbogbo wọn á ti bára wọn sọ ní àkókò ìlú Ìbàdàn yẹn náà máa darí sí wọ́n tún ti máa pè ló gbòkè ìdúró la tún fẹ́ lọ dojúkọ o hmm. báwo la ṣe máa ṣe o ìrẹ́pọ̀ wà láàrin Yorùbá ńgbà náà lọ́dún náà lọ́hùn ẹni tí ó tẹ ìlú tá lè sọ pé ó jẹ́ bí olórí ẹni tí ó bẹ̀rẹ̀ kínní yẹn òun ni Lágelú hmm. ní ọdún eighteen twenty six ìtàn Lágelú ọ̀hún gan hmm. ìtàn ńlá kan alágbára tó yẹ ká padà mú wá sórí ètò káwọn èèyàn lè mẹ tí wọ́n ń pè ní Lágelú gangan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nígbà tí òun bẹ̀rẹ̀ ó ní ìlú kan ó ní bí wọ́n ṣe pè ó ní oríṣiríṣi ẹ bí pàṣẹ ara fẹ́ dé táwọn ara fẹ́ dúró síbí hmm. tọyọ dúró síbí tíjẹ̀bú dúró síbí gbogbo wọn ló ní bí wọn nǹkan tó ń porúkọ wọn ìkan wà tó ń pè ní ẹ̀bá ọ̀dàn ìkan wà tó ń pè ní ìbàdàn orúkọ àwọn orúkọ ìlú yẹn ni wọ́n kó pọ̀ tí wọ́n sọ ní ìbàdàn nígbà tó yá nítorí pé ẹ mọ̀ pé tí eh, àwọn ológun bá ti lọ jagun bẹ́yẹn wọ́n á kẹ́rù wọ́n á kẹ́rù wọ́n á kó oríṣiríṣi ẹlòmíà níyàwó nu mọ́ ẹlòmíà bẹ̀rẹ̀ sí ogun òun ṣe ọ̀rọ̀ ọdún kan ń gbà míì lọ́dún náà lọ́hùn kò ń ṣe ọ̀rọ̀ ọdún kan even àwọn tí wọ́n ń jagun ẹ bá gbọ́ ogun àwọn ìlú ní ọdún táwa yìí ogun òun ṣe ọ̀rọ̀ ọdún kan kò ń ṣe ọ̀rọ̀ ọjọ́ kan so ní àárín ọdún yẹn tí wọ́n ti ń ja ogun yẹn oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹ́yọ tó má dẹ̀ ti fẹ́ lọ sójú ogun ẹ̀yin obìnrin ẹ dúró báyìí ná bí ìlú Ìbàdàn ṣe bẹ̀rẹ̀ sí ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ nìyẹn. ọ̀rọ̀ ogun tó jẹ́ kí ọ̀rọ̀ ìbàdàn kó kó jẹyọ báyìí ó jẹ́ kí n rántí èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Niger hmm. ní ìlú Áfíríkà wa ń bí ẹ jẹ́ káwa ọmọ Nàìjíríà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ á máa gbé sàdánkátà ọba Elédùà tó jẹ́ pé a ṣe wà lójú kan tá a jọ ń ṣe é papọ̀ báyìí ká tó lọ òkè lọ́hùn-ún kí n fi eléyìí kí n fi ṣe jára Mm. kí n sì fi káfí sínra wa ń gbẹ́rẹ́ pàkọ́ ó ní ogun ò dàbí kò dàbí iyán mm. kò dàbí ẹ̀kọ́ yangan mm. gbogbo àwọn tó ń pariwo ẹ jẹ́ kí nàìjíríà ó túká ẹ jẹ́ <laughs> nàìjíríà ó túká ẹ bá tún kíní ọ̀hún wò ó ah. ta ńgbà mo wo fídíò tán ní minister for finance fún ìlú niger wọ́n ní àwọn ológun dá a jókòó wípé dákun láàrin forty eight hours báyìí fún wa ń rìpọ́ọ̀tì báwo ni wọ́n ti náwó ìlú wa àìdébẹ̀ ọ̀nà máa fẹ̀yìn ẹ̀ tí àgbá ojú ò dàbí iyán kò dàbí ẹ̀fọ́ yangan eléyìí tẹ̀ tí ìjọba ìjọba ológun lásán ló kàn gba epo bẹ́ẹ̀ wọ́n kàn gbà á lọ́wọ́ ẹ̀rọ. lórílẹ̀‐èdè yìí mo rawọ́ ẹ̀bẹ̀ sí wa ẹ dákun píìsì ìṣọ̀kan hmm. àlàáfíà àlàáfíà ìrẹ́pọ̀ ẹ jẹ́ máa fi bára wa lò. Hmm. ẹ wo ẹ jẹ́ sáré dé òkè lọ́hùn-ún a fẹ́ jóná hmm afẹ́jó ná à ń padà bọ̀ ojúmọ́ rẹ ń tẹ̀síwájú o. orí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń jọba nílùú ìbàdàn yẹn mo sì fẹ́ ká padà débẹ̀ àwọn mi ò wá mọ̀ bóyá àyè máa gbà wá lérè láti débẹ̀ mm. bóyá ká kú fòdìdí ọjọ́ kan ká fi sọ ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe ètò bí wọ́n ṣe ń jọba nílùú ìbàdàn. Mm. àmọ́ ẹja kò lórí ọ̀rọ̀ gbogbo àwọn ọlọ́rọ̀ ńláńláńlá ìbàdàn ẹja kan tiẹ̀ ṣe díẹ̀ díẹ̀ ká fara lẹ́rìn díẹ̀ lọ́rọ̀ ìbàdàn ẹjọ́ ibo wọ́n ti rí challenge tí wọ́n sọ bus stop ìbàdàn Oh. kí ló dé tí wọ́n sọ lùkàn challenge. challenge ah oríṣiríṣi orúkọ wa ni kò wá ṣe challenge nìkan ẹ bá gbórúkọ mi ẹ fẹ́ lè pí kìrèsì. ká máa wò pé àwọn orúkọ bí ìjà bí ìjà bódìjà <laughs> gbági. mọ́nà tán. nígbà tó bá tó bá ń fún mi ní tó ń bá mi wípé mọ́nà tán o. ah èmi gá máa wò pé ṣèṣe pé wọ́n sọ fún pé kí n máa kí n máa pa àṣírí mọ́ àbí bò ó mi èmi èmi èmi lérò pé tábà ní ká wo ìtumọ̀ àwọn orúkọ yẹn mọ́ náà tán hmm. ó lè jẹ́ pé ibi tí wọ́n ti rí orúkọ yẹn ni eh. bí àwọn bọ́mọ kan wí wọ́n wá fẹ́ fi ẹnà ṣé mo pé ní nǹkan kan wà tó ń pè ní ẹnà eh, ẹ pé kí ẹni ẹkẹlómi má bàa gbọ́ nǹkan tí wọ́n fẹ́ bọ́mọ hmm. yẹn sọ mọ́ náà tán o ni ó lè jẹ́bi tó ti wá ní ìwé. wá tún ní igi tán ní kí wọ́n máa gbà láì gbági. <laughs> gbági gbági ó dà ó tún wá lè jẹ́ ẹ wo ẹ má jẹ bá sọ ìtàn tí ò ṣe ẹ má jẹ sọ. aláàfin ah, yẹn alábàdàn ẹ dàbí ẹ máa tún àwọn orúkọ yẹn ẹ jẹ́ àtún wò ah, mm. mọ́níyà mm. àdúgbò wo ló wà ah, mm. àwọn orúkọ yẹn máa ń ṣe mí bákan bákan wọn àwọn òpè tó bá jẹ́ pé mo máa ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ní Ìbàdàn báyìí ìjọra bí ó rí kọ̀ọ̀sìn ìjọra bí ó rí kọ̀ọ̀sìn ó ṣe é pè lẹ́kọ̀ọ́ báwo ni yín tó bó. wòròdùgbàgì wòròdùgbàgì. kọ́lọ̀ ìtààmú èèyàn Orísun náà la ṣe wà Ojúmọ́ Ire òun náà ṣe lètò hmm. tẹ́ ẹ̀ bá gbàgbé hmm. a ti sọ fún yín pé láràárọ̀ látọjọ́ ajé dọjọ́ Jímọ̀ la máa ń wà bí láago mẹ́jọ àárọ̀ tó bá tún da aago méjìlá òru ẹ tún lè tún àkálẹ̀ ẹ̀ wò ẹ tó jẹ́ kó gbogbo nǹkan tá a ṣe láàárọ̀ ẹ tún tún wò láago méjìlá òru sáago kan ẹ tẹ́yìn náà bá fẹ́ fi nǹkan ṣọwọ́ sí wa tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ pé ah nǹkan tẹ́ ẹ sọ yẹn o ẹ báyìí ló ṣe yí báyìí níbẹ̀ ṣe gbà ẹ̀yin lè mọ̀ tán Ìbàdàn ju àwa lọ mm. ẹ bọ́ sí orí ayélujára kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí facebook lórí instagram ẹ tún lè tún ètò ọ̀hún wò lórí youtube kẹ́ ẹ sì fi àtẹ̀jíṣẹ́ kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa náà bẹ́ẹ̀ bá ti ń wá wa orísun tv náà ní kò pé méjì fáwàdà káàkiri gbogbo mm. àgbáyé àwa láàmú wà yìí náà láàmú bá àmọ́ àti ìkúrò ń bí mm. a ṣe ń sọ̀rọ̀ mm. a àti sọ tàwọn lọ́balọ́ba aláàmọ́ padà sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yẹn lọ́jọ́ mi ọjọ́ rí àmọ́ nínú ká máa sọ̀rọ̀ ọ̀bàdàn ẹ jẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ọ̀bàdàn jẹ́ pé wọ́n ṣe dáadáa láwùjọ wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ọmọ Ìbàdàn jẹ́ àwọn ló jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá ti jáde láti ṣe nǹkan wọ́n máa ń ṣe dáadáa mm. bó bá lá orin làwọn fẹ́ kọ mm. wọ́n á kọ dáadáa tó jẹ́ mm. pé a máa rí wọn wípé hmm, olórin rèé ó kọ orin dáadáa bẹ́ẹ̀ bá rántí ẹ bẹ́ẹ̀ bá rántí ẹnikẹ́ni ẹ ṣe àrántí ìbàrí àbẹ́ẹ̀ rántí ìbàrí. mari wọn dàgbére o ẹ̀wọ̀n ah. ojú ọbẹ̀ fẹ́ mú yàn o. wọ́n ní tí wọ́n bá ń wá àwọn tí wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ fújì lẹ̀ fújì gangan fújì Mm. mi ẹ̀ lè yọwọ́ ìbàdàn kúrò. kò kò pọ́síbù ọ̀rọ̀ ṣe jẹ́ pé tíyàn bá ń kọ fújì lẹ́ni ẹ ṣì máa gbọ́ bí èdè ìbàdàn bí nǹkan kan ẹ máa máa gbọ́ ọ nínú ẹ̀ kódà kó jọmọ èkó bí ọ bí èdè ìbàdàn àṣà ìbàdàn sọni tí tó máa ń pèrè lọ́mọ nínú tó ń kọ fújì mhm. òun gan fúnra lọ wá bọ́n ṣe ń sọ sọni tí a máa ní díẹ̀ ó máa fi sí àfìsí èèyàn ní pápá o òbẹ́sẹ̀ rí ọ̀nà ìbàdàn àwọn náà dẹ̀ ṣe dáadáa níbi ká kọrin ká fáwọn èèyàn lálùjọ òyìnbá ah, pàpà pàpà aláṣàkáṣà. Ah, ẹ má jẹ́ ń lọ sí bẹ́ẹ̀. ṣé èyí lè gbàgbé àwọn èèyàn ilé orin nínú àwọn tí wọ́n ń ṣe ṣèwọ́ ṣèwọ́ náà àwọn tí wọ́n ń kọ hip hop náà àwọn tí wọ́n ń kọ hmm. afrobeat aláwọn tó jọmọ ọbàdàn náà bẹ́ẹ̀ inú wọn lárámìdé wà mm-hmm. arámìdé náà jẹ́ ẹ̀jẹ̀ èèyàn kan jẹ́ pé òun náà rí ṣe dáadáa nínú iṣẹ́ orin kíkọ mm. àwọn ọmọ ọbàdàn máa ṣe dáadáa nílùú èkó tá a wà ìbáyìí sí tèmi bá pàdé àwọn ọmọ ọbàdàn inú mi á máa dùn yàtọ̀ sí pé wọ́n ń tojọ́ ah! a lè yọ yẹn kúrò. àtọ̀ tí wọ́n lè tojọ́ tọ̀ lálẹ̀ mm. wọ́n lè bú ìyàn tọ̀ lálẹ̀ mm. àmọ́ pé ká ṣe ká ká ṣe fẹ́fẹ́ lẹ́nu iṣẹ́ mhm. àwọn ọmọ ìbàdàn gbìyànjú o mm. mi ò wá mọ irú sáìdì ìbàdàn tẹ́yìn ti wá mm. bó bá jẹ́ ìbàdàn mm. gidi lẹ́yìn bẹ́ẹ̀ bá sì ṣe ìbàdàn dáadáa ẹ jọ̀ọ́ ẹ ṣe ìbàdàn dáadáa o. ẹ ṣe eré o torí tá a bá ní káwò náà dáadáa bó ṣe lẹ́nu tó bó ṣe ń búyàn tó nígbà míì kẹrẹ ń tán sọ yẹn wọ́n lè má mí ní ẹ o wọ́n lè bú ẹ tán sí ìsìn kan tún wú ẹ mọ́ra pé ọ̀rẹ́ mi dákúbò ní ní pé láti wá sí oúnjẹ wa ní ìsìn wọ́n máa tún wẹ́ ẹ mọ́ra nítorí pé onínúure ni wọ́n kò ń ṣe pé bóyá wọn kàn fẹ́ràn pé kẹ́ máa jèrè ọ̀rọ̀ lẹ́yà lára wọn ni wọ́n jèrè ọ̀rọ̀ lára mi. o lè sọ̀rọ̀ sí bàbá last. Ah! àìrọ́ àìrọ́ wọ́n jèrè ọ̀rọ̀ lára mi ni wọ́n fọ́ ń tiẹ̀ padà ìtọ́ bá sọ wọ́n fọ́ lẹ́sì àwọn èyí sọmọ relé lọ gbèsè á. irọ́ o ojú ẹsẹ̀ ń bẹ̀ ní yàjóyàjó ní ìbàdàn wọn fún ọ lé sí ìlú ẹsẹ̀ àwọn òní lọ ní wọn kó lé bí n bá délé lọ béèrè sí lọ́wọ́ bàbá mi gan yóò fẹ́ lù mí ah, ah. pàtàkì níbí ni. ìbàdàn mèsì ọ̀gọ̀ oh orí ẹ̀ la ṣe wà <laughs> lórí ètò ojúmọ́ ire ní òwúrọ̀ ti tèmi ní orí Orísun TV Orísun ìrọ̀rùn orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun ìdùnnú àlàáfíà níbi tẹ́ ẹ ti máa máa kọ́ ẹ̀kọ́ tẹ́ ti máa máa gbọ́ àwọn nǹkan tẹ́ ẹ gbọ́ rí tẹ́ ẹ ti máa máa mọ òye tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá ó dáa èmi àti finance bọ́bọ́ náà la ṣì wà tá à ń rólẹ̀ látàárọ̀ <laughs> fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ Ìbàdàn òun là ń sọ lénìí ìtàn Ìbàdàn òun la gbé wá fún yín ní orí ètò lénìí ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ pé báyìí báyìí ni Ìbàdàn ṣe ló ṣe bẹ̀rẹ̀ hmm, wọn ọmọ ẹlòmíì máa rò pé gbogbo gbogbo bí wọ́n ṣe máa ń sọ fún wa nínú ìtàn gbogbo àwọn ìlú Yorùbá ẹ kìnnì kan ló tẹ bíbà ìdó kìnnì kan ló hmm. tẹ bíbà ìdó kìnnì kan ló tẹ bíbà ìdó. wọn lè lóòdù àgbọn ló hmm. tẹ Ìbàdàn tó báyìí. <laughs> ẹlòmíì wọn ti ẹ̀ mọ̀ tún ìyàtọ̀ tó wà láàrin Ọ̀yọ́ àti Ìbàdàn nítorí pé a rò pé Ìbàdàn òun ni capital Ọ̀yọ́ state so Eh, ìbàdàn náà lọ yọ automatically automatically <laughs> láì mọ̀ ń pé ìlú kan wà dáyà tó ń jẹ́ ọ̀yọ́ fún rẹ̀. àwọn kan ò mọ ọ̀yọ́ àti ìbàdàn ẹlòmíì ò mọ ọ̀yọ́ aláàfin ẹlòmíì ò mọ wọ́n wá wò pé ọ̀yọ́ àti ìbàdàn ẹ̀ẹ́fẹ̀ kan tẹ́lẹ̀ náà a bá ní ká sọ tòótọ́ ẹ jẹ́ ń jẹ́wọ́ lórí ètò èmi náà kò ń ṣe pé mo mọ̀ hmm. nígbà mo kéré mi mọ̀ tá a bá ń lọ sí ẹ̀kọ́ a máa ń gbàbàdàn kọjá tòtòrí pé mo máa ń sọ pé ọ̀yọ́ state ìbàdàn ọ̀yọ́ ìbàdàn àmọ́ ti máa ń wò pé ah mo ti jọ ọ̀yọ́ o mo máa ń yọjú nínú mọ́tò pé kí n tiẹ̀ ṣe gbogbo ṣé ogun wọn ló fọ̀ rárá ẹ̀ ṣé ogun wọn ló wọ rárá ẹ̀ ṣùgbọ́n gbà míì wọ́n máa ń ta nǹkan fún wa ní kinní màmá gbogbo wọn ò falà àbírọ́ ni ìtàn tá à ń gbọ́ ni ìgbà tí wọ́n á di pé mo bẹ̀rẹ̀ sí í dàgbà tá a wá lọ sínú ìtàn ìbàdàn ìgbà yẹn ni mo ṣẹ̀ tó mọ̀ pé ìbàdàn wà lọ́tọ̀ ọ̀yọ́ ilé ọ̀rọ̀ aláàfin fúnra ẹ̀ gangan ó wà lọ́tọ̀ lóòótọ́ wọn ò jìnnà síra púpọ̀ inú eh, state kan náà ni wọ́n dẹ̀ tún wà àmọ́ ìlú ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ dáyà ni ọba ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń jẹ́ ń bẹ̀ ọba àbàdàn yàtọ̀ olùbàdàn ni ọba ọ̀yọ́ aláàfin ni ó yàtọ̀ bí wọ́n lè ṣe máa ń sọ náà wọ́n ní adé wọn náà ó sì ní ara wọn ìjà máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ọgbà lórí ọ̀rọ̀ adé yìí tábà dẹ̀ ní káwọ́ dáadáa ṣe mọ̀ pé ìlú Ìbàdàn kì í ṣe pé bóyá fámìlì kan ló máa ń jọba. mo sì ń lọ ọbẹ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń jọba nílùú Ìbàdàn mm, mm. torí ìtàn jẹ́ kó yé mi pé kì í ṣe ìdílé kan mm. àbí ìdílé kan báyìí ní ìjọba ń bá ẹ wọ ẹja lami díẹ̀ sí i ká lọ́hùn-ún bá a bá padà dé ọ̀rọ̀ Ìbàdàn ó sì wà lẹ́nu wa tá a fẹ́ sọ àwa ń bọ̀ náà. ẹ káàbọ̀ padà sí eré ètò ojúmọ́ ire mo mọ̀ pé ẹ̀ tí kúrò ń bẹ̀ àmọ́ ẹ máa ṣe mí ní oore kan ẹ pe àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ pè wọ́n pé ó ní nǹkan kan pàtàkì tí a fẹ́ sọ nínú bíbá <laughs> mo tó máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé tí bá ti ń wo ètò ojúmọ́ ire kò kí ń ṣe àgbàlagbà nìkan ló ń wò àwọn ọmọ wa náà nílò wọ́n nílò ètò ojúmọ́ ire nítorí àwọn kan tá à ń sọ àtọmọdé àtàgbà ni ó lè ṣe láǹfààní pàápàá ní àkókò ọ̀lídé tá a wà yìí àwọn ọmọ yìí ẹ jẹ́ máa jókòó ti ètò ojúmọ́ ire kán máa gbọ́ nítorí pé kìnní ní orí Orísun TV ọgbọ́n ìmọ̀ àti òye ló máa ń jáde láti ibẹ̀ ọlọ́run náà ló fún wa ṣe o àwọn kọ́ ọlọ́run ni àwọn kọ́ ọlọ́run ni. orí dẹ̀ ń bẹ lámù. Ah! <laughs> lórí ọ̀rọ̀ ìbàdàn náà la ṣì wà ní orí ojúmọ́ ire ìbàdàn là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a ti sọ̀rọ̀ nípa ìbàdàn gangan báwo ni ìbàdàn ṣe bẹ̀rẹ̀ a ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó lámìlaka tó jáde láti inú ìbàdàn a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan ní tẹ́ máa ṣe ni pé tó bá ti di déédéé agogo méjìlá òru ẹ máa tún ètò yìí wò hmm, òun ló ṣe jẹ́ pé wọn ì tí wọn ì tí pàdánù púpọ̀ wọn ì tí pàdánù púpọ̀ ẹ bá wá ń sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé nílùú Ìbàdàn hmm. <laughs> ọrọ̀ ajé wà ní Ìbàdàn dáadáa. ibi tó rò bá ti wà ajé gbọ́dọ̀ máa gbé bẹ̀. Hmm, bẹ́ẹ̀ ni ẹ bá ń sọ̀rọ̀ gbági ọjà gbági torí mo rántí láyé ìgbà yẹn máa ń fẹ́ lọ kó aṣọ láti ilé iṣẹ́ àgbàjì lọ ń lọ ah, aṣọ ìgbà ó ah. fẹ́ dàbí ẹni pé ní gbogbo ọ̀dọ̀ àwa Yorùbá ń bí mm. gbogbo àwa tá a wà ní South West ń ṣe ló dàbí ẹni pé tá a bá fẹ́ raṣọ gidi mm. a gbọ́dọ̀ dé gbági. pàápàá lace ọmọ àdé gbági ṣáà ni gbági yẹn ọmọ ó dàbí ẹni pé bí a torí pé àwọn ará gbági dẹ̀ mọ̀ nípa okòwò ṣíṣe nípa aṣọ wọn ò ní ta wíwọ́n jù tó jẹ́ pé tí ìwọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ okòwò aṣọ ṣíṣe o lè rà kó tà kó dẹ̀ jèrè. àwọn ará agbáde náà ń wò wá ó dá mi lójú wíwá hmm. àwọn ará Ìbàdàn àwọn náà wọ́n ń wà lọ́wọ́lọ́wọ́ torí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wà nínú àwọn tí wọ́n máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa mm. àwọn nǹkan tẹ́ bá rò pé à dárúkọ mm. nípa ọ̀rọ̀ Ìbàdàn mm. ẹ̀yin náà lè bá wa fi sínú kọ́mẹ́ǹtì ńbẹ̀ yẹn kẹ́ ẹ̀ kọ́ bẹ̀ pé nǹkan báyìí báyìí irú ọ̀rọ̀ gbági tá à ń sọ yìí báyìí sí èmi náà ti bèèrè lẹ́ẹ̀kan pé kí ló dé tí wọ́n ń pè bìkan challenge ẹ lè ṣàlàyé fún mi eh. kí ló dé tí wọ́n fi jẹ́ pé aṣọ ni wọ́n ń tà ń gbági ẹ lè ṣàlàyé fún wa náà kẹ́ ẹ jẹ́ ká mọ̀ àfọgbọ́ eh, ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni òjá pàgbàlagbà ni òjá pè wọ́n wèrè ọ̀rọ̀ ìbàdàn òun la ṣe ń sọ lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé ìbàdàn èmi rí i pé ìbàdàn ti gòkè dáadáa bẹ́ẹ̀ni torí agbègbè ibi tí ìbàdàn wà ìbàdàn jẹ́ ìlú tí àwọn èèyàn ò lè ṣe kí wọ́n má gbàbẹ̀ kọjá bẹ́ẹ̀ni tó o bá ń bọ̀ láti ilẹ̀ haúsá lókè ọ̀yà lọ wàá gbàbẹ̀ kọjá kó o tó lè dẹ́kun ìwọ tó o fẹ́ kó ọjà ránṣẹ́ sókè òkun hmm ìwọ tó o fẹ́ kó ọjà wọlé látòkè òkun tó o hmm. tún máa kó lọ sáwọn ìlú bòmí hmm. o lè ṣe kó o má gbàgbà tó ọjà o kò sẹ́ni nítorí lọ pé òun ò mọ ìwóró rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àgbà wo ọjà ẹni lọlẹ̀ ibo náà táwọn náà bá ń lọ àwọn náà máa gbàgbà kọjá àwa tá à ń lọ sí ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Kwara gbogbo àwọn ìpínlẹ̀ tó kù tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá gbogbo wa náà la máa ń gba Ọ̀yọ́ tá a sì máa ń gba Ìbàdàn kọjá mm. ó ṣe kókó káwa náà mọ bàbá ṣe ń lọ Ìbàdàn kò wá sí bí èrò ṣe fẹ́ máa kọjá tó tó yẹn mm. nínú Ìbàdàn mm. kí ó má sí owó ń owó tí ẹ wà ń bàdàn a bá wá sọ̀rọ̀ nípa mílíọ̀nìà àkọ́kọ́ nílùú Ìbàdàn Adégbọ̀rọ̀ ni. Hmm. èèyàn tí ò lè ṣe alábàárù lóyìnbó kò lè ṣe bí adé lóyìnbó kò lè ṣe bí adé gbọ̀rọ̀ lọ́jà ọba òwúrà ah, o o o. kò sóní ah! lù mí kò sóní lù mí débọ̀lù kò sóní lù mí gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ jìjìdá. adégbọ̀rọ̀ jẹ́ èèyàn kan tí ò ní nǹkan kan láti lẹ̀. Hmm gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé oníṣẹ́ ọwọ́ ni yín hmm. entrepreneur tẹ́ ẹ̀ ń hmm. kọ́ṣẹ́ gbogbo ẹ̀yin hmm. tẹ́ ẹ̀ ṣe skill acquisition tẹ́ ẹ̀ máa kọ́ṣẹ́ tẹ́ ẹ̀ máa lọ jókòó ọ̀rọ̀ adégbọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ gbọ́ ni. kò <laughs> ní ìkankan láti ilẹ̀ wà wò pé kí nìkan tóun lè ṣe ó bá wá sílùú èkó ṣùgbọ́n nígbà tó dé ìlú èkó kò ríṣẹ́ náà ló bá wò pé àwọn èèyàn á máa kó ẹrù ní inú ọjà á máa kó gidigidigidigidi ẹ jẹ́ ń bá yín gbé e ẹ jẹ́ n bá yín gbé ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn bá ń fojú pé á ẹ èmi kí màmá ọ̀gbẹ́ rẹ̀ kíníkà kíníkà ẹ̀sìn ní jẹ́ni ẹlọ́ ọ máa ń gbèrè wọ́n sọ di alábàárù wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní alábàárù alábàárù ah nígbà tí ó wá di pé tó bá báyọ̀ gbẹ́rù wọ́n ṣọwọ́ kújú wọ́n fún un lówó wọ́n fún un lówó wá di pé ah orúkọ tó ń pè mí ti mówó wá bóò ni ìṣe ní ṣe. kí ló kàn bọ́ọ̀sì ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní tẹpá mọ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe alábàárù iṣẹ́ alábàárù àmọ́ àdàdà pé àwọn kan ń pè ń káyà àbí nǹkan kan ní inú èkó àwọn kan mìkáyà mm, alábàárù yẹn ló wá ń ṣe ó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní lówó hmm. ṣé mo pé wọ́n máa ń sọ kíní kan pé ìgbẹ́ lówó wà owó tó ń pa ẹ̀yin ọ̀dọ́ ẹ máa gbọ́ o kò fi gbọ́mọge o kò fi wọ aṣọ àsìkò kò fi kò fi jẹun àwọn oúnjẹ ńláńlá kò fọ́ mẹ́wàá jẹun ó wá bẹ̀rẹ̀ sí ní tòwó jọ ó bẹ̀rẹ̀ sí ní tùjọ ó bẹ̀rẹ̀ sí ní tùjọ ó wá lọ sí Ìbàdàn gbowó dé ó wá lọ kọ́ ilé ńlá kan sínú ọjà ọba hmm. ilé yẹn ó wà ní ìtòsí ibi tí Olúbàdàn gangan ń gbé nínú ọjà ọba ah! àwọn èèyàn bá wò pé ilé adégbọrọ ló tó yìí ilé adégbọrọ ló tó yìí kíní kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ bá ẹ àwọn náà fẹ́ ṣiṣẹ́ àwọn náà fẹ́ rèkó hmm. àwọn náà fẹ́ ṣe kinní kan á ah, ló bá sọ fún wọn ibi tí orin yẹn ti jáde nìyẹn wọ́n ló bá sọ fún wọn pé ìwọ tó o bá lè ṣe alábàárù ní ọjà òyìnbó ó lè ṣe bí adégbọràn lọ́jà ọba o lẹ́yìn tí ó túmọ̀ sí pé inú ọjà òyìnbó ló ti máa ń ṣe alábàárù ṣùgbọ́n nígbà tó fẹ́ kọ́ ló padà wá sílùú ìbàdàn kò kọ́ sẹ́kọ̀ọ́ ó padà wá sí ìlú ìbàdàn ó wá lọ sínú ọjà ọba nítòsí ilé ọba gan ó wá lọ kọ́ àràgbáyé ẹ bá ń gbọ́ àràgbáyé yamuyamu ló bá kọ́ ọ síbẹ̀. ṣe rí ẹni bá létí hmm. kọ́lọ̀ ń yóò gbọ́ ni a ní àwí ìgbọ́ àfọ̀ọ̀gbà ó kù sọ́wọ́ yín adégbọ̀rọ̀ tó lọ ṣe alábàárù lóyìnbó hmm. ẹni tọmọdé orúkọ tó bá wọn mọ ló lè jẹ́ lẹ́yìn òjì bẹ́ẹ̀ yìí wọ́n wá dẹ́yìn òdì tó wá sọ pé alábàárù lòun fẹ́ lọ jẹ́ mm. orúkọ tó wù ú ló jẹ́ o àmọ́ ẹ gbọ́ o bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun fẹ́ jẹ́ orúkọ alábàárù lẹ́yìn òdì orúkọ òun bá ti ń wó wá tí ò ṣe mẹ́lẹ́ tí ò fìtìjú sínú kápá owó káṣiṣẹ́ ajé mm. àtẹ́lẹwọ́ ẹni báyìí wọ́n ní kì í tàn ní í jẹ bẹ́ẹ̀ nìkan wá sọ pé ọlọ́wọ́ òkè kìíní kan fóun kóun tó wáyé ayé kóbira rẹ̀ léèrè tí ò lọ́pọlọ tí mm, ò lọ́wọ́ ẹsẹ̀ ń sóge ó dáa bẹ́sẹ̀ ò bá tiẹ̀ pé tọ́wọ́ ẹ̀ ò bá pé tó tó dá pé fúnra ẹ tó lè bọ́ta kó o ṣe báyìí báyìí báyìí òyìnbó á sọ pé roll up your sleeve hmm. bẹ́ẹ̀ bá tọwọ́ bọṣẹ́ ìyá lolúwẹ̀ ń fi ṣeré o hmm. ká tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ bí eré bí eré pé àwọn ọmọ ti wà lọ́lídé hmm. wọn á tó tún wọ skul àwọn dáwọ skul ẹ káre ẹ wá máa kọ lẹ́tà ńláńlá ránṣẹ́ sáwọn ẹni ẹlẹ́ni tí wọ́n struggle lọ lóyìnbó <laughs> ọmọ yín fẹ́ wọ skul ọmọ yóò ní pẹ́ wọ skul eh. ní mọ́yé ọmọ tí ni bí ẹni tí ò ṣe bí alábàárù lóyìnbó wọn eh. ò lè ṣe bí adébọrọ̀ lọ́jà ọba bá a bá ti ń tà á bá ti ń tà báyìí ká máa tọ̀ gbogbo ilé hmm. ìta àǹsọ náà ká lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ká lè rọ́gbọ́n kan àbí hmm. méjì kárí ìkọ́ni o hmm. ìtàn Ìbàdàn ìkankan tí mo rí mú bẹ̀ tó dùn mọ́ mi ni wípé wọ́n ní kì í ṣèlú tí ẹnìkan dálẹ̀ pé kinní kan hmm. oríṣiríṣi àwọn èèyàn wọn kóra wọn jọ ẹ̀bá ọ̀dàn dàbí tòsí kò síbi tá a bá wà pátápátá tá a lè gbéra tá a lè sọjí tá a lè kò sẹ́ni tí ò lè gbéra ẹni tí wọ́n bí Ìbàdàn gan tó dàgbà Ìbàdàn ó tún kó Ìbàdàn wá sèkó nílùú hmm. Òyìngbò ó hmm. ṣàbárò ó tún padà lọ́lé wá fi hàn pé ẹ wá ẹ bá rò pé mi ò lè méèkì ẹ mo ti méèkì ẹ ilé ńlá rèé. bẹ́ẹ̀ni àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí ni wọn lọ ń ba fún ìmọ̀ràn lórí pé ah tí bá fẹ́ lówó bọ́ọ̀ mo ṣe lè máa ṣe ọ̀nà wo ni mo máa tọ̀ o ọ̀nà wo ni máa gbé gbà ah, ó wá di èèyàn tó bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn nímọ̀ràn ẹni tí ò lọ sílé ìwé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni eléyìí ló ṣe yẹ kí n rántí yunifásitì Ìbàdàn yunifásitì wà ń bàdàn ilé ìwé wà ń bàdàn dáadáa àwọn èèyàn jankan jankan ló dẹ̀ jáde ń bẹ̀ àwọn èmi mọ̀ pé Chinua Achebe yunifásitì of Ìbàdàn ló lọ. Wọlé Ṣóyínká. bẹ́ẹ̀ ni Olúfúnmiláyọ̀ Ransome Kuti ìbàdàn ni wọ́n lọ àwọn tá a lè mọ̀ ń sìn gan bóyá ẹ̀ mọ̀ àwọn yẹn Gabriel Afọláyàn ìbàdàn ni ìbàdàn ni ní ìbàdàn jẹ́ ìlú tí tó bá máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ilẹ̀ yorùbá mi ìfẹ́ lọ sí èdè nàìjíríà gan yẹn ti ó ti fẹ̀ jù ó ti go far ẹ bá wa sọ̀rọ̀ lórí ilẹ̀ yorùbá ẹ lè pa ìbàdàn tì ẹ lè fi ọwọ́ rọ ìbàdàn sẹ́gbẹ̀ẹ́ àwọn tí ò ń ṣọmọ ìbàdàn gan wọ́n ti gba ìbàdàn kọjá bàbá sì lọ sí ìbàdàn bàbá dé ìbàdàn àwọn ará ìbàdàn máa tọ́jú wa o hmm. àwọn ará ìbàdàn máa tọ́jú wa èmi ò lè gbàgbé àmàlà. àtẹwé dúpẹ́ gírí ah, <laughs> ẹja dúkẹ́ ẹja dúkẹ́ ẹ dákun à ń padà bọ̀ n bá ti rìn rábùlà díẹ̀ kí n jẹ́ ká tó padà dé <laughs> káwo bójú ọjọ́ ṣe rí bàbá dé ojúmọ́ ire yóò mọ̀ tẹ̀síwájú. Hmm. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire náà láṣẹ wà ẹ ti rí bójú ọjọ́ ṣe rí oṣù August ní òjò máa pọ̀ lóṣù yá ah, ẹ̀rọ tí ń bá wọn kan àtìgbà tó jù òjò yẹn ti bẹ̀rẹ̀ báyìí làwọn kan ti ń pe weather for two gbogbo hmm. àwọn whatsapp gbogbo twitter gbogbo ẹ̀ weather for two la kàn rí káàkiri hmm. àánú yín ṣe ni ṣé ẹ mọ iye tí wọ́n ń ta epo <laughs> ẹ mọ iye tí wọ́n ń gbé mọ́tò <laughs> hmm? ẹ pé ok àtẹ̀yẹ <laughs> ètò mi mi ì tí ì sọ̀rọ̀ dáyàpá o mi ì tí ì sọ̀rọ̀ baby food mi ì tí ì sọ gbogbo àwọn nǹkan tó kù bẹ́ẹ̀ <laughs> but ẹ kàn wo station nàìjíríà dáadáa kí ẹ tó ṣe weather for two <laughs> àánú yín ò ṣe mí. Oh ojúmọ́ ire náà ṣì lè tètè tó ṣe ń tẹ̀ síwájú láti iléeṣẹ́ Orísun TV Akínyẹmí ọmọ Johnson náà rèé o finance boy abẹ́ẹ̀ ni mo ti fáyìn tó kọ́ lọ́wọ́ hmm. ṣàánú ẹ sáwọn pa mí tó sì pọ̀ ọ̀rọ̀ Ìbàdàn la ṣe ń sọ o á ní ṣe ìbẹ́ àwọn èèyàn mọ̀ ń pa Ìbàdàn jà wá làwọn máa ń jayé Ìbàdàn tí wọ́n dé o bisaba jayé dé àtijayé eh. jayé mọ̀ létí kéde kéde kéde àtijayé jayé máa wá bọ̀dá bùdá máa tún gbé eh. bọ̀dá eh. jẹsẹ̀ kíjì máa tún wá yín gbé wá ah. ẹ wá tó rin yẹn kọ fúnra yín báyìí ah, sí kádẹ̀ sọ fún gbogbo àwọn aráàlú tó kù náà pé ẹ má bínú mm. ẹ má tí ì máa ṣe bákanbákan mm. àwọn àdúgbò ṣì ń four one nine nine à ń mm. padà lọ́dọ̀ yìí náà àwọn ìlú yín lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ìjẹ̀bú òru ìjẹ̀bú ìjẹ̀bú Mùṣín gbogbo yín pátára máa ọlọ́run ló mọ̀ bóyá èkó ní ìjẹ̀bú tí wọ́n ti wá tó fi dọ́rọ̀ Mùṣín ìjẹ̀bú Mùṣín. gbogbo yín pátápátá la ṣe máa bí a máa sọ̀rọ̀ lóyún lẹ́yọ kọ̀ọ̀kan àwọn lọ́balọ́ba náà a máa dádúgbò tí yín náà tẹ mm. ẹ máa farabalẹ̀ sọ àwọn nǹkan tó yẹ ká mọ̀ mm. gbogbo ẹ̀ lẹ́ máa kọ́ wa à ń padà bọ̀ lọ́dọ̀ yín ẹ já wo orí ayélujára kí làwọn nǹkan tá a ti lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ah, tó yẹ ká tún fi kẹ́kọ̀ọ́ èmi rí nǹkan láàárọ̀ yìí o mi rí nǹkan láàárọ̀ yìí o dákun ìwọ́de tó fa tráfíkì fún wa láàárọ̀ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ níbo ló ti wá. torí ìṣọwọ́ tí àwọn ọlọ́pàá tiẹ̀ fi tẹ̀lé wọn gbẹ̀rú kọ́kọ́ bá mi gbà mo rí wọn àbí kí n tàn padà àbí kí ló ń ṣẹlẹ̀ láàárọ̀ yìí nígbà mo rí wọn lọ́ọ̀kan tán pọ̀ bèè mo ní àá dákun ṣé kèé ṣe pogun fẹ́ wọ̀lú tẹ́lẹ̀ mi mọ̀ pogun ò lè wọ̀lú àdúrà àdúrà àwọn àyàn fẹ́ pọ̀ Nàìjíríà ogun ò lè wọ̀lú àmọ́ ẹ̀rù áá. ìjẹta tí bàálù kan ti ọkọ balẹ̀ ogun ti ọkọ wò pé kí ló ń ṣẹlẹ̀ tá a ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn torí bá a ṣe ń wo mọ́tò àwọn sójà láwo tọlọ́pàá táwọn ojú gbọ́n tó ṣàn kọjá kọjá àmọ́ àná òní àwọn nǹkan tá a ti rí nígboro èkó àti káàkiri àwọn ìpínlẹ̀ tó kù lórílẹ̀‐èdè mm. nàìjíríà mm. Eh, àkọ́kọ́ náà ẹni safety first mm. gbogbo ẹ̀yin èèyàn ẹ dákun gbogbo ibi tí ò bá yẹ kẹ́ ẹ sí ẹ jìnnà síbẹ̀ o ọ̀ọ́ni fi ẹ̀jẹ̀ tèmi àti tẹ̀yìn àtàwọn tá a mọ̀ tá a nífẹ̀ẹ́ sí wọn ní fi ẹ̀jẹ̀ wọn láti fi ṣètùtù orílẹ̀-èdè nàìjíríà o olórí ọmọ ṣọ́rí ẹ̀ ọlọ́run ṣọ́ tó bá ń fọkàn gbẹ̀gbẹ́ gàn ah. pé ọwọ́ ẹ̀dẹ̀ ló wà o eh, ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tó náà fẹ́ yanṣẹ́ lódì wọ́n ní dandanlá àwọn máa yanṣẹ́ lódì mọ̀ pé àtọ̀tún àtòsí kó lè dáa fún gbogbo àwa kó wá wa òun náà ni wọ́n ṣe ń gbìyànjú ṣùgbọ́n ẹ̀já àforípamọ́ o. Hmm, bẹ́ẹ̀ ni. <laughs> ẹ̀já àforípamọ́ o ọ̀dà. Hmm. ìyẹn gangan ló ṣe pàtàkì pé ká forípamọ́ nítorí pé ṣe rí àwọn tó bẹ̀rẹ̀ kínní yẹn ń gbà mí wọ́n máa ti àwọn èèyàn síwájú ni àwọn àwa lọ jókòó a máa ní ẹ máa fi gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí àwa a máa máa gbówó lẹ̀ pé yẹ ẹ̀yin máa nìṣó máa jó lọ mò ń ẹ̀yin rẹ́ a máa jókòó ìgbà míì wọ́n lè kúrò ní orílẹ̀-èdè kan lọ àwọn ló bẹ̀rẹ̀ o. àwọn kan tiẹ̀ wà ó jẹ́ pé táwọn bá ti bẹ̀rẹ̀ báyìí wọ́n bá kàn tiẹ̀ fẹ́ dúró sórí ẹ̀ tó fẹ́ rí i pé àwọn fọ́lọ́ ẹ̀ títí débi tó ń lọ wọ́n máa ń ṣe kinní kan tí wọn kì í lè ọwọ́ wọn ò kì í kà hmm. ìbẹ̀rẹ̀ náà máa ń rí hmm. ọwọ́ wọn ò kì í kà tó bá yá torí táwọn ọmọ gànfẹ́ bá gba kínní mọ́ wọn lọ́wọ́ hmm. tó délé tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa ìfiná síbí yìí mm. máa dá àwọn èèyàn lọ́nà mm. máa ṣoríṣiríṣi mm. àwọn tí wọ́n dá ìfẹ̀hónúhàn gan sílẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rally bẹ̀rẹ̀ protest gan agbára wọn ò ní ká o ó wá di kẹ́ ẹ máa ṣàlàyé fáwọn oníròyìn pé àwa kọ́ o àwa ò sí ń bẹ̀ o àwa kọ́ la fọ́lé o àwa kọ́ la jó mọ́tò o àmọ́ ohun tó ti bàjẹ́ ti bàjẹ́ ẹ já mọ́ forí ara wa pamọ́ àwa tá a dẹ̀ ń bèbè fún ẹ̀tọ́ wa náà ẹ jẹ́ á máa fi ọ̀nà pẹ̀lẹ́ ká máa fi gbé ilẹ̀ e ọ ní agídí òru mm. ó ṣògbọ́n nǹkan lagídí náà máa tún ṣe bá a bá lè farabalẹ̀ tá a jókòó láàrin ara wa tá a bára wa sọ̀rọ̀ níbi tó tọ́ èmi náà mọ̀ pé èèyàn làwọn tó wà nípò ìjọba bàbá jókòó tí wọn ta bàbá wọn sọ̀rọ̀ pé ẹ wá kíní yóò lọ bẹ́ẹ̀ ti sọ pé ó máa lọ hmm. kíní yìí bó ṣe yóò rìrì bó ṣe yóò rìrì ẹ já wọ́nà àti rí rí wọn bá sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí gbogbo ẹ̀ ó lè lọ nírọ̀wọ́ rọsẹ̀ torí hmm, eléyìí tá a ra wọlé hmm. òun níwọ̀n èmi káwọn ọmọ gàn pé kí wọ́n já gbà. kàn gbà á ìyẹn ló jẹ́ rántí gbà endsars torí bó ṣe bẹ̀rẹ̀ ní ìrọwọ́ ìrọsẹ̀ náà lélẹ́yìí kódà àwọn èèyàn ti sọ di carnival ń gbóya ẹlòmíín lọ síbẹ̀ pé òun fẹ́ lọ jóúnjẹ ọ̀fẹ́ ó da gangba náà ṣùgbọ́n nígbà tí ọwọ́ àwọn ọmọ gànfẹ́ máa bá wọ́n dàrú àwọn tó wá bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn èèyàn ti ń gbóríyìn fún wọn wọ́n wá jẹ̀bi wọ́n padà jẹ̀bi náà ni. Hmm. àwa tá a sọ pé àwa náà ń jà fún ẹ̀tọ́ wa ẹ̀já máa rántí láti máa sọ fún gbogbo àwọn tí a bá jọ ń ṣe é wípé bóyá ọ̀nà kan wà tá a fi máa máa dára wa mọ̀ ká lè mọ àwọn tí wọ́n ṣe hmm, hmm. àtàwọn tó jẹ́ pé àwọn kàn fẹ́ wá dábẹ̀rú ni torí àwọn tó máa dabẹ̀ ló máa wá ká máa parọ́ kò sí bọ̀ ṣe ní wá kò sí bọ̀ ṣe ní wá. ẹlòmíì wà jẹ́ pé ó kàn ń dùn pé epo lásán ló mm. kàn ń dùn. bẹ́ẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ owó ná òun ló ń dùn ẹlòmíì wá wo iye tó ń ná lórí oúnjẹ bóyá yẹn ló ń dùn mm. ẹ lè mọ̀ pé. àpò ráìsì ní ìsìn ṣèrè ibi tọ́rọ̀ dẹ̀ ti máa ń ba oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bó bá ṣe dùn ni bẹ́ẹ̀ ni ó sì lè jẹ́ nǹkan kékeré àbí ọ̀rọ̀ tí ẹlòmíì kan ọ̀rá sọ lẹ́gbẹ̀ẹ́ ló máa ló máa trigger kìíní yẹn àwa di ńlá mọ́yàn lọ́wọ́ nítẹ̀mí máa sọ rèé àwa tá à ń sọ pé à ń ṣe protest ẹ jẹ́ kí kí ni mo máa pè náà o tí ó ṣe máa yé yín dáadáa ká ti máa sọ síwájú kí gbogbo ayé ti máa mọ̀ ń pa ẹ̀ hmm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ kó má di pé èèyàn kan bọ́ta akọ̀kọ̀ wọn kù ìgbó kí ló ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ ló ṣe dà mí láàárọ̀ ìgbó mo ti ń gbọ́ díẹ̀díẹ̀ pé wọ́n ní wọ́n fẹ́ strike ni o wọ́n fẹ́ ṣe kinní kan o wọ́n fẹ́ yanṣẹ́lódì ni o àwọn kan ló bẹ̀rẹ̀ o kinní kan ni kókó ṣé gbogbo àwọn òṣìṣẹ́ ni wọ́n panu pọ̀ láti sọ pé àwọn fẹ́ ṣe kinní. ibi tó mọ́rọ̀ dé yẹn hmm. àárọ̀ yìí hmm. ibi tèmi ti múra nulẹ̀ ni ọ̀gá kápẹ́ńtà ẹ wá bá ń gbábì kan nínú ilé bàbá bá wọlé fàjúro kí ló ṣẹlẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìjọba òṣèjọba owó epo bàbá ó dáa wọ́n ti bẹ̀rẹ̀ yanṣẹ́lódì báyìí sẹ́yìn náà máa kúkú yanṣẹ́lódì bàbá ní báwo ló ti fẹ́ yanṣẹ́lódì tó tó ń bá wá yanṣẹ́lódì kí ló ń fẹ́ jẹ kí ló ń fẹ́ jẹ kí ló mọ́ máa jẹ kí láyà máa jẹ. Hmm, hmm. ẹja máa fi ọ̀rọ̀ sírò ara wa wò ó hmm, yanṣẹ́lódì mi ò tiẹ̀ wá mọ̀ yàtọ̀ báyìí yanṣẹ́lódì right. àti ìwọ́de. ìwọ́de mm. rally mm. ìfẹ̀hónúhàn protest ó di mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Mm. Ah. Mm. àmọ́ n tí ó tún wá jọ èmi lójú ni pé àsíá tí mò ń rí lénìí àsíá ẹgbẹ́ òṣèlú kan ni mo rí ní lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ṣe. ṣáà ti wá rí báyìí sí pé ó ti di yam pepper scatter scatter gbogbo ẹ ti wá di hmm. ó ti wá di oríṣiríṣi báyìí hmm, hmm. tó yẹ kí gbogbo ẹ bọ́ sójú kan ẹ jọ̀ọ́ á dára wa mọ̀ ẹ á mọ àwọn tí wọ́n ń ṣe ìyanṣẹ́lódì àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ẹ á mọ ìyàtọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó lẹ̀ jẹ́ pé àwọn fẹ́ wá jalè ni mm. ẹ jẹ́ á mọ àwọn náà torí tó bá ti dọwọ́ bí aago mẹ́ta aago mẹ́rin tó ti ń rẹ ẹ̀yìn àwọn kan ṣẹ̀ wá ní agbára wọ́n fẹ́ eh. jáde wá ni mm. àwọn tó bá kúrò sí lẹ́nu iṣẹ́ ò ní wọ́n fẹ́ máa dá lọ́nà. wọ́n máa dá wọn báàgì. àsìkò tiwa ti ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ máa lọ ká máa palẹ̀ wa mọ́ mm. ká máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ lé wa adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo àwọn tá a jọ pò kíní pọ̀ tó fi dòun láàárọ̀ tòní láti ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn kámẹ́rà wa tó fi dé àwọn tí wọ́n wà ní ilé agbára lókè lọ́hùn tí wọ́n bá wa pò pọ̀ olóòtú mi náà mo dúpẹ́ ah, olóòtú mi rẹ̀ wá. Ah. <laughs> kólóòtú tiẹ̀ rò pọ́rọ̀ ìbàdàn lásán lẹ́yìn kó tiẹ̀ gbé àmàlà àti gbẹ̀gìrì ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì kó gbé wá lẹ́yìn ètò. mi ò bá mi olóòtú rẹ̀ wá. Ah. ó lè ó rẹ̀ wá àwọn ẹjẹ ń kúrò lọ́rọ̀ wọ́n sọ pé mo lẹ́ẹ̀kì. lórí ọ̀rọ̀ ọjọ́ iwájú àtẹ̀yìn ọ̀la. ẹjẹ́ àwọn ọ̀nàlé àmì ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ẹjẹ́ àwọn ọ̀nàlé àwọn ọmọ ọmọ ọ̀gbẹ́ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ nínú ọ̀gbẹ́ náà wò á ní lọ ìlọ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi ìlọ hmm. kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò hmm. bá a ṣe ń lọ lónìí látún padà wá láàárọ̀ ọ̀la láti ọgbádùn kìíní ọ̀hún akínyẹmí johnson lórúkọ tèmi ò ire ayọ̀ káfíńpàdé i love you mo lérò pé lórí ọ̀rọ̀ ìbàdàn tá a sọ ẹ ti rí ọgbọ́n kan tàbí èkejì kan tó bá bẹ̀ wá jẹ́ pé lórí adégbọ̀rọ̀ nìkan lẹ́yìn ti kọ́ ẹ̀kọ́ á ṣe yín láǹfààní láti mọ̀ pé nǹkan tí èèyàn bá mọ̀ tó ń ṣe kó tẹra mọ́ má ti jú pé wọ́n yẹ̀yẹ́ lórí iṣẹ́ kan tó bá ṣàti mú owó wá fún ọ tó dẹ̀ di ń pé o mọ̀ nǹkan tó ń ṣe má ti jú má ṣe lọ kó má lọ bèè e. Anna Adéníkẹ́ Babátúndé ló sọ fún yín pé káfíńre pàdé o.